yorùbá bọ̀ wọ́n ní ìyẹ́ báyìí ní mẹ́yẹ níyì hmm, ó dìgbà tí òjò bá pa àgbébọ̀ adìyẹ ńlá tó rì bẹ́yẹ ṣe mọ́ àdúrà tèmi fún gbogbo ojú tó wò mí lé náà ni pé àní tí àní tẹ́ gbogbo ohun tí a bá wá dáwọ́ wa lé báyìí ní ṣíṣe kó yẹ wá kó wà ní yẹ̀ dànù ọláyínká bá àsọdúnkọ tèmi àtàbàtúbú the great abẹ́rẹ́ orin officially Baba àbèjì ọmọ Baba fọgá nílùú ìjẹ̀ṣà mo ti kí i ku àwọn ojúbà àkọ́tù ètò kájọsọ kájọsọ à ẹ ti ń dúró dè tálẹ̀ ó ga o fún àyín tí a ṣẹ̀ṣẹ̀ rí ètò yìí fún ìgbà àkọ́kọ́ orí ètò yìí la ti ń gba àwọn àlejò lọ́lọ́kan òjọ̀kan àwọn amúlùdùn àwọn ọ̀tọ̀kùlú tó ní nǹkan kan pàtàkì tí wọ́n gbé ṣe ní àwùjọ wa orí ètò ìkànnà láti ní abala ìfọ̀rọ̀wérọ̀ hmm, abala ẹ̀ ń bá láyà tá a ti máa béèrè àwọn ìbéèrè lọ́kan òjọ̀kan lọ́wọ́ àwọn àlejò àtàwálẹ̀ tí mo gbé wá lónìí kí ni tá a fẹ́ jọ tàkúrọ̀sọ lé lórí kí ni tá a fẹ́ jọ bu omi ọgbọ́n mu láti ara ẹ̀. ẹ wo ẹyin wá nǹkan jòkó lé o tàbí kẹ́ fìdí tẹ̀ nǹkan ẹ pé mọ́mì yẹn ẹ bá ń pe dáre pé kí wọ́n ti sùn ẹ pé àwọn ọmọ yìí omi ọgbọ́n wà mí tó tutù táàjọ bù mọ́ ètò yìí ò tí ì débi kankan ṣe bẹ̀rẹ̀ ni mò ń bọ̀ àtàwọn tí mo ti dé ara àwọn ti dé. ẹ ti mọ̀ ẹ ti mọ̀ ẹ ti mọ̀ bó ṣe máa jẹ́ kájọsán lè tó yóò ká kájọsán <laughs> kájọsán lè tó pẹ̀lú ọláyẹmí kábàámu Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin officially bàbá àbèjì ẹ kọ ọmọ bàbá fọgá nílùú ìwé ìjẹsà ẹni tí mo gbà lálejò tòní iṣẹ́ wọn pọ̀ ìṣe wọn pọ̀ wọ́n ní nǹkan pàtàkì ní iṣẹ́ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore wọ́n jẹ́ ògbóǹtagí mm, òṣèré orí ìtàgé eh, kágbé kásọ̀ kábà ní ṣe eh, eh, ìnáwó lóríṣiríṣi ìṣe tí wọ́n yàn láàyò ni àwọn náà ń gbòǹgbèrè ìgòrè afẹ́fẹ́ ẹ̀rí pé ìmọ̀ pọ̀ lára wọn ní tó sì pọ̀ làákọ̀ lára wọn lónìí àwọn náà ni abilékọ Grace Grace àìná òrò sùn àyà <laughs> ọ̀jẹ̀gẹ̀lẹ̀ ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Kájọsọ. ẹ ṣeun púpọ̀ àtọkùn. ẹ ga jù ẹ ṣeun púpọ̀ àtọkùn. ṣe ráwọn tó wáyé pé owó ni bí wọn ti jòkó ìwọ lójókòó tì mí ṣe ẹ nílò káàsì <laughs> ṣe ẹ nílò káàsì ẹ mọ̀ wọrí owó rẹ̀. sẹ́rìn tí mo fẹ́ kájọ wò lórí ètò tòní ọ̀rọ̀ yìí ń kan mí lóminú tí àbádẹ́ ni tanra wa wọ́n ní tí ojú bá ń ṣe pin àá máa ń yọ báyìí á fi hàn ojú ni. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ à ló ń pọ́n ọ̀rọ̀ nípa àwọn òṣèré tíátà wa pàápàá jùlọ àwọn obìnrin wa ó jẹ́ ní ti ń kọ mí lóminú púpọ̀ èèyàn ló pè mí lẹ́yìn ètò tó kọjá èèyàn kan sọ̀rọ̀ ó dẹ̀ bú sígbe ó lóun ó lóun wà used to Instagram ó níbẹ̀ òun wo ẹni tó jẹ́ mẹ́ńtọ̀ ọmọ tó mọ́ fi ń ṣe mẹ́ńtọ̀ ó ń worú lifestyle tó ń gbé mi ò ní dárúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ ń bá ṣe bí òun náà mọ̀ ẹ ń bá ṣe búburú òun náà mọ̀ púpọ̀ àwọn òṣèré wa tí àwọn ìwé ìsìn tán fi ń ṣàwòkọ́ṣe àwọn ìwà tí wọ́n ń wò fi bẹ́ẹ̀ bójú mú bíi ká bára ẹni jà ẹ̀yin sì rí ẹ̀yin lẹ gbé dání aṣọ funfun lẹ wọ̀ yìí tó jẹ́ pé bíi ká fa wàhálà lórí ẹ̀rọ ayélujára bíi ká owó ọ̀rọ̀ kò bá kùn gbé ibi ìmúra ìsọ̀rọ̀ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé báwọn ẹ̀yà ńlá wa ṣe ṣiṣẹ́ ire tí àwa fi dàgbà sọ́wọ́ wọn kí ló máa jẹ́ èrè tàbí àwọn èwe tó ń bọ̀ báwo ni iṣẹ́ ìṣe fẹ́ rí látara wọn kí lójú ìwòye yín sí àbẹ́yìn náà ẹ̀ kí n kíyèsí tí wọ́n ń sọ yìí. <laughs> ẹ ṣeun púpọ̀ atọ́kùn ṣe. mo ń ṣe àkíyèsí ẹ kì í ṣe ohun tí a kì í rí rárá òṣèré lèmi náà a dẹ̀ ń rí ara wa à ń rí ohun tí à ń gbé ṣe lọ́pọ̀lọpọ̀ gan nínú ilé tàbí tá à ń ṣe lórí afẹ́fẹ́ tí à ń rí lákọ̀ọ́kọ́ mo fẹ́ ti ẹnu bọ ayélujára kì í ṣe ohun tí ó yẹ kí wọ́n máa kọ́ hmm. láti ara wọn nítorí iṣẹ́ yìí àgbékalẹ̀ láti fi tú tàwọn ènìyàn ṣe ni láti fi kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ oníṣẹ́ yìí ṣe wà ṣùgbọ́n lẹ́nu nǹkan gbogbo ẹ̀ ti dàrú dúrúdú. lára nǹkan tí ó ń já èmi láyà jù ni pé ní bíi ogún ọdún sẹ́yìn tí àwa bá bí ọgbọ̀n ọdún tá a bá ní tá a bá lọ́wọ́ àwọn ìyá ńlá láwọn àgbààgbà òṣèré pàápàá jùlọ tó jóbìnrin púpọ̀ nu wọn náà ní ìpèníjà bíi ìgbéyàwó níbi ìgbéyàwó àti ìjákulẹ̀ láwọn ọ̀nà míì ṣùgbọ́n wọ́n fi ìfọmọ ènìyàn ṣe wọ́n fi ọmọlúwàbí kún iṣẹ́ yìí ni a ṣe lè pè wọ́n ní aṣáájú rere la ṣe lè fi wọ́n fi wo àwòkọ́ṣe ṣùgbọ́n àwọn ọmọ ìsìn inú wò pé kí ni tí wọ́n fẹ́ kọ́ òkè ẹ̀yà wò nígbà tí o pera rẹ nílùú mọ̀ká tọ́lọ́ sì gbà fún ọ lẹ́nu iṣẹ́ yìí tó pé púpọ̀ èèyàn ní ń wò ọ igba ojú lórí ọ tó pé àwọn nǹkan tó ń ṣe a lè gbàdúrà kí irú èèyàn bẹ́ẹ̀ fi irú iṣẹ́ bẹ́ẹ̀ lé ọmọ lọ́wọ́ ká ti bí ìmúra wò ká ti bí ọ̀rọ̀ ẹnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ sírú nǹkan báyìí tí iṣẹ́ yìí ò fi ní bàjẹ́ lọ́dún mẹ́wàá lógún ọdún ní àádọ́ta ọdún síbi tá a wà. ẹ ṣeun púpọ̀ ẹ lákọ̀ọ́kọ́ tèmi bá ní pé kí kí n sọ nǹkan kan nípa ẹ̀ nípa ti ìmúra yẹn èmi ìbá sọ pé ṣe rí ilé la ti ń kẹ́ṣọ́ ròde. ilé la ti ń kẹ́ṣọ́ ròde. bẹ́ẹ̀ ni àwọn òbí wa torí ta bá ní pé ká kọ́kọ́ mu àwọn òbí nínú ilé hmm. nípa bí a ṣe máa bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ẹni tó fẹ́ fi ṣàwòkọ́ṣe kí ni ohun tó mọ̀ tó ń ṣe gan-an torí àwa òbí aníṣẹ́ ṣe hmm. then ibi ká kọ́kọ́ padà sí ibi tí àwọn tó jẹ́ òṣèré wa yìí òṣèré wa gangan gangan tó jẹ́ pé àwọn ni a fi ń ṣe mentor lénìí tó jẹ́ pé àwọn làwọn ọmọ wa ń kọ́ àṣà wọn irú aṣọ tí wọ́n bá wọ̀ náà làwọn ọmọ wa fẹ́ rán irú èdè tí wọ́n ń pè lẹ́nu làwọn ọmọ wa fẹ́ máa pè lẹ́nu èyí tí mo lè sọ pé kí a sọ pé kí wọ́n ṣe fún wa ni pé kí ìjọba kan gbé censor board yẹn dìde again. ẹ ẹ tá bá sọ̀rọ̀ censor board èmi rò pé ó ní í ṣe pẹ̀lú sinimá tí wọ́n bá ṣe. like okay èmi ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi èmi mọ̀ ń ra káàdì sórí ẹ̀ n tó bá wù mí mo lè fi ṣe púpọ̀ nù nǹkan táwọn èèyàn yìí ń ṣe orí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ń ṣe àwọn ọmọ wa ní ìsìn bíerebíere ìgbà tí ń sún kúrò lórí tẹlifíṣàn gan díẹ̀díẹ̀ tá a bá wo oye ìgbà tí èèyàn ń wo fóònù lójúmọ́ ó pọ̀ ju tẹlifíṣàn lọ gba mẹ́ta báyìí àjókòó gan àwọn amóhùnmáwòrán irú ètò tá à ṣe púpọ̀ èèyàn lọ pé orí orí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n ti ń wò àwọn ọmọ wa ní ìsìn ló sì jẹ́ pé wọ́n ti lajú sí lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ so tá a bá sọ pé sensor board èmi rò pé kò tí ì lè kápá ní ti ń bẹ̀ ńlẹ̀ yìí kí ni ojú ìwòye yín àti pé kí lè rò pé sì lè jẹ́ ọ̀nà àbáyọ láti fi dẹ́kun àwọn ìwà yìí ká lè rí ẹ̀kọ́ tó dáa kó àwọn ọmọ wa kí iṣẹ́ ìkó lè ní ẹ̀yìn wá ọ̀la tó dáa. Ah, ẹ ṣe olóòtú ohun tí èmi ìbá sọ ni wípé àwọn tó jẹ́ àgbà òṣèré wa tán jẹ́ àwọn ọ̀gá ọ̀gá fún wa nínú iṣẹ́ màá fẹ́ kán jẹ́ pé wọ́n máa ń pè wá sí àkíyèsí kì í ṣe pé wọn kì í pè wá sí àkíyèsí ohun tó wu àwọn ènìyàn wọ̀nyí ń ṣe lẹ́rí wọn tí wọ́n ń ṣe ó yẹ kí ó ní kó ní gbèǹdéke tá a bá ti rí ẹ tó o ṣe nǹkan báyìí wàá lọ rọ́kún nílé ẹ̀ àfẹ́rí ẹ ní. èmi ti rírúfẹ́ èmi ti rírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ rí tó yẹ pé àwọn ọmọ ìsín wẹ́wẹ́ lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n mú ọ̀gá àgbà bú lóní gidi tí wọ́n mú wọn bú gidi tí ò sì ti nǹkan tó tẹ̀yìn wá. tá bá ní pé kó tún ní gbèdéke ṣe púpọ̀ àwọn tá à ń sọ yìí owó ń bẹ lọ́wọ́ wọn wọ́n ní dúkìá tó pọ̀ wọn àti ẹ̀fẹ́ ka ọ̀rọ̀ àwọn àgbà yìí sí ní tó ń bà mí lẹ́rù bẹ́ẹ̀ gangan rẹ̀ ẹ ṣeun púpọ̀ ṣe rí èmi gan bí mo ṣe ń bá mi sọ yìí ó jẹ́ ohun tó jẹ́ pé mi ò mọ irú èsì tí mo lè fi tí mo lè tí mo lè fi dáhùn nítorí wípé awágán tá a jọ jẹ́ obìnrin tá a bá rí ohun tí wọ́n ṣe ó ń kan wá lóminú. ìwà ìdójú ti ní tiẹ̀ pọ̀. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù nínú ohun tí ẹ bá rí wọn tán máa gbé ẹ̀rọ ìléwọ́ wọn dání báyìí tán máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bóyá wọ́n sọ̀rọ̀ sẹ́nìkan ni bóyá wọ́n ń bára wọn jà wọ́n ṣépè ni èpè ṣíṣẹ́ ni tàbí ìsọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ kò bá kùn gbé ni ẹ má ọ̀rọ̀ míì gan ẹ gbọ́ ẹ fẹ́ lè ju fóònù yín dànù pé kí ló mú yín tiẹ̀ lọ sí orí orí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ̀nyí so àfikọ́ náà ṣàánú <laughs> ọ̀rọ̀ kọ̀ sọ tó ọ ní ẹ̀ ń burú mọ̀ ìwọ tí ọ̀rọ̀ bá kàn ẹ̀yin tẹ̀ ń ṣe ń ṣe àwọn òṣèré nìkan ó wà láàrin olórin ó wà ní gbogbo kò síbi tí ò sí ṣùgbọ́n torí pé àwọn jẹ́ ìlú mọ̀ọ́ká tí àwọn ọ̀dọ́ fi ń ṣe àwòkọ́ṣe ẹja kíyèsí nǹkan tá à ń ṣe lórí àwọn ẹ̀rọ ìléwọ́ wa ẹ̀rọ ayélujára nítorí wípé yóò tẹ́ẹ̀lì lẹ́yìn ìwà ọ̀la o èyí tí ń bi ni ó ń padà bọ̀ wá bìyàn ètò Ká Jọ ń tẹ̀síwájú pẹ̀lú Ọláyínká Báyọ̀ Ọ̀tàbàtúbú the great ẹ jẹ́ kí n mú wàhálà àlejò mi kí n mọ wọ̀yà ìyẹ̀wò mi lọ́hùn kí n mọ omi tútù tó bá bá iyán dé iyán kí n gún nílé ìfọ̀gà ní òye kí n fún ọ níyàn jẹ tábà lọ tábà padà dé àtẹ̀mí àtayà ọ̀jẹ̀gẹ̀lẹ̀ àṣejọba lórí ètò mò ń bọ̀. Kájọsọ lẹ́tọ̀ yìí ètò ní Kájọsọ pẹ̀lú Ọláyímíkà Bamsa Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin officially bàbá méjì ẹkùn ọmọfọ́gá nílùú Ìjẹ̀ṣà ẹ̀yin tẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ ètò ìmọ̀ ọmọ sọ fún ẹja àjọ wọn bẹ̀rẹ̀ ẹni tí mo gbà lálejò ní ìsìn ẹ̀ mọ orúkọ wọn orúkọ wọn lábílẹ̀ kọ Grace Àìná aya ọ̀jẹ̀gẹ̀lẹ̀ <laughs> aya ọ̀dúnyẹmí ọ̀jẹ̀gẹ̀lẹ̀ <laughs> mo kó tán <laughs> ẹ kú ìjókòó jàre mo lérò pé ẹ ẹ ẹ ń gbádùn ara yín dáadáa báyìí mo fẹ́ mọ̀ yín gangan gangan ta ni àìná ń bo ẹ ti wá kí lẹ bá dèdè ṣe tíátà àtàwọn nǹkan míì tẹ̀ ń ṣe ṣó rọrùn abẹ́ bówólé ní gbogbo ẹ̀ fi búrẹ́kẹ́ débi tọ́lọ́ ń gbédè yìí orúkọ tèmi ni àìná grace ọ̀jẹ̀gẹ̀lẹ̀ mo jẹ́ ìkan nínú àwọn òṣèré orí ìtàgé then mo tún jẹ́ ìkan nínú àwọn gbajúgbajà àwọn tó máa ń ṣe events mi ìmọ̀ yẹn ní yorùbá eh, tó ṣe agbátẹrù ìnáwó tó ṣe agbátẹrù ìnáwó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpá òní pé yín tí eléyìí tó ní í ṣe pẹ̀lú eh, torí àkòrí tá a kọ́kọ́ sọ ń pa ẹ̀ òun ló mi ká ká ká sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni tó sọ yín di òṣèré gangan ṣé ń tẹ́ ẹ lọ kà ń léèwé ni àbí àyàbá. ẹ àyàbá ni màá pè nítorí kì í ṣe ohun tí mo lọ kà rárá àtìgbà tí mo ti kéré ni mo ti fẹ́ràn iṣẹ́ tíátà tí n bá wà nílé gbogbo ìṣesí mi bíi pé mò ń ṣe eré orí ìtàgé ni gbogbo nǹkan tí mo bá ń ṣe even bí mo bá ń tajà gan bíi pé mò ń ṣe eré orí ìtàgé ni ìwé ibi tí mo ti lọ sí iléèwé kì í ṣe ẹ̀kọ́ nípa tíátà tàbí sinimá ni mo lọ kọ́ níbẹ̀ political science ni mo ṣe ẹ̀kan ṣàdédé ṣàbára yín di ilé ìwà ẹ̀bùn àmútọ̀run wa ni bẹ́ẹ̀ ni ẹ̀bùn àmútọ̀run wa ni. ṣọwálẹ́ ni tó mú yín wọ̀ àbí àwọn ṣáàmù pé wọn kàn ṣe ala kó kámẹ́rà abáyín lè yá yín pé <laughs> yá wá ṣe sinimá bó lẹ ṣe wọ̀ gangan tó di pé di báyìí. ẹ ṣe púpọ̀ ẹ bí mo ṣe wọ inú iṣẹ́ tíátà ni pé ní ọdún kan ní ó ti pẹ́ tí mo ti máa ń fẹ́ láti pé kémi náà tiẹ̀ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣeré àgbéléwò ṣùgbọ́n mi ì ní orí ọ̀fẹ́ àti tètè lè darapọ̀ mọ́ wọn mo wá ṣalábàápàdé ọkùnrin kan tí wọ́n ń pè ní Gbóyèga arákùnrin náà jẹ́ ọmọ bàbá Fálétí àwọn ni wọ́n kàn wò mí ní ọjọ́ kan wọ́n ní ah, gbogbo ìṣesí ìwọ ọmọdé yìí a máa ṣe pé a máa jọ ti òṣèré mo wá sọ fún wọn mo ní mo ní inú dídùn sí iṣẹ́ yìí tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ wọ́n ní tó bá ti jẹ́ pé ó wù ẹ́ màá mú ẹ lọ sí ọ̀dọ̀ èèyàn kan tí wàá ti bẹ̀rẹ̀ bí àwọn ló ṣàtọ́kùn mi débi tí wọ́n ti fi mí sí ọ̀dọ̀ èèyàn kan tó kọ́ mi ní iṣẹ́ tíátà. ẹ kọ́ ní àná ìfarabalẹ̀ kọ́ ni. kí ni orúkọ èèyàn kan yìí ẹ ti dààmú yàn gan fún wọn kí ni orúkọ èèyàn kan yìí mo fẹ́ mọ̀. ẹ orúkọ ẹni náà ni a máa ń sábà pè wọ́n ní actor ṣùgbọ́n actor samba la máa ń pè wọ́n ṣùgbọ́n orúkọ tiwọn orúkọ titi wọn gangan ni Samuel Adéwọlé. Samuel Adéwọlé bẹ́ẹ̀ni òṣèré tíátà ni bẹ́ẹ̀ ṣe wà. òṣèré tíátà ni wọn. ṣé a lè yẹra wa wò. ẹ jẹ́ ká yẹra wa wò. <laughs> ẹni ọmọ kan tó jẹ́ pé ọmọ kan ṣoṣo tọ́lọ́run bá jogún fún yín ṣùgbọ́n ìbí rẹ̀ ò tẹ̀ bẹ́ẹ̀ ni ìbí rẹ̀ ò wọ́ wọ́n kàn ṣàdédé pè yín wípé ó wu ìwà kan ìwà kò bójúmu láti iléèwé wọ́n wá tẹ̀lé wálé kí ni òun fẹ́ máa mú bíi bíi ìdójútì wá èmi lọmọ tó le ẹ̀yin nìyá mi báwo lẹ ṣe máa react tẹ bá rè take prolin action mú mi gbogbo nǹkan tó ní mo ṣe irọ́ nípa mú mi o irọ́ ni irọ́ ni nà ah, ṣe èèyàn méjì ó kẹ́ kó tó pé mo fọ́gò lórí bọ̀bọ̀ yẹn ó ti tẹ̀ mí lẹ́sẹ̀ mọ́lẹ̀ náà eléyìí tán ni mo yìn mo yìn lóòótọ́ mi parọ́ mo yìn o yìn o mo yìn o. Yínká kì í ṣe bí mo ṣe tó ẹ ní. wáìkì náà pè mí náà ìwọ Yínká gan ah, ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ máa mi ẹ ah, wo ní gan ọlọ́pàá ẹ farabalẹ̀ o ilé tiwa la wà o kí n gbogbo yẹn kí ni ìwọ Yínká. Yínká kì í ṣe bí mo ṣe tó ẹ ní o ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí mi láì bó ṣe ń dá orúkọ orúkọ tí mo sọ ẹ́ kọ́ ló ń sọ lẹ́nu yìí o ẹjọ́ ẹ̀yin ọlọ́pàá mi ò mọ bí ó ṣe bára ẹ̀ níbi tí ó bára ẹ̀ torí ọmọ yìí mo tọ́ ní ìtọ́ ọmọlúàbí ní ilé ìwé ẹ̀ wọ́n dẹ̀ mọ̀. máa lè bẹ́ẹ̀ mi èwo ni gbogbo dín gbogbo flababa gan mo ṣá ok mo bógo lórí ẹ̀ ẹ wà ṣe ṣe kó lè láàrin rẹ̀ ni àbí. ẹ jẹ́ jàre ṣètò ẹgbẹ́ mi. ẹ wò mí akọ́kọ́ ìlànà ìṣẹ́ fún mi ọlọ́pàá no no no no ọlọ́pàá no no no no no no ah wa màámi lè màámi lè léyìí kò kọyin ẹ wa mo ṣe nǹkan tó sọ mo ṣe mo ṣe ṣé wà ní màá lọ jẹ màá lọ jẹ ah ẹgbẹ́ ojú kí ni kí ni ó máa dójú tì mí. ẹ ẹ jẹ́ máa ṣe ẹ̀ràn kan ló wà ṣẹṣẹ ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀gí ní gbogbo. yíká ó dẹ ń dójú tì mí ó dẹ ń dójú tì mí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wẹ́ẹ̀ tí ewé kí ewé kí kí ni kí ni kí ni again <laughs> ẹ já wo ó tóbi sinimá lò tẹ́ ti kópa nù ẹ̀ tẹ́ bá rántí àwọn orúkọ. ó ṣe bíi mélòó kan tèmi gan ò lè rántí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn eré tí mo ti kópa nítorí ọ̀pọ̀lọpọ̀ locations la máa lọ tán máa pè wá pé ká wá ṣeré tá bá dẹ̀ parí ẹ̀ ọ̀tọ̀ ni ohun tí wọ́n pè é ọ̀tọ̀ ni tá a máa padà ọ̀tọ̀ nìkan tó máa bá jáde a dẹ̀ lè ní àǹfààní kó jẹ́ pé ká má kàn tiẹ̀ lè fúnra wa rí i kó jẹ́ àwọn tó wò ó náà ló máa máa pè wá pé à wọ́n rí wa nínú sinimá báyìí wọ́n rí wa nínú sinimá báyìí tiwa náà ni pé kakọ̀ máa sọ pé ọpẹ́ ní fọ́lọ́run tí ẹ rí wa wò. ó tó ní pé àka ètò yìí lẹ́sẹ̀ lẹ́ àmì abala yìí lẹ́sẹ̀ lẹ́ ó kù béèrè kan bí méjì tí mo fẹ́ bí yín àjọṣepọ̀ ló wà láàrin ẹ̀yin àti olóògbé màmá wa ògbóǹtagì òǹgbórin jáde àti màmá ńlá màmá Remdel nílùú Àkúrẹ́ àjọṣepọ̀ olówà láàrin lára ìwádìí táwa ṣe a mọ̀ wípé ẹ ti ní nǹkan ṣe pẹ̀lú wọn rí. bẹ́ẹ̀ni ẹ ṣeun màmá màmá wa Remdel wọ́n jẹ́ màmá dáadáa kí Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ẹ màmá yìí jẹ́ màmá tó tún ju kí n sọ pé màmá nínú àwọn màmá hmm. màmá tí ó ní ipa gidi nínú ayé ènìyàn pàápàá jùlọ nínú ayé ti tèmi àwọn ló kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo mọ̀ lénìí hmm. nípasẹ̀ yàtọ̀ sí iṣẹ́ tíátà ó yẹ kí n kọ́ iṣẹ́ tíátà láti ọ̀dọ̀ wọn ṣùgbọ́n nígbà yẹn torí pé mo jẹ́ ọmọ tó jẹ́ pé mo máa ń sábà ń lọ síbi tí màmá tèmi ti ń tajà hmm. mi ò ń ráyè so màá kàn sáré lọ sí rìazà máa padà sí kíní skul àwọn ní nígbà yẹn so àwọn gan fẹ́ kí n darapọ̀ mọ́ students wọn but mi ò lè. lẹ́yìn ọ̀rẹ́ yẹn padà bá wọn ṣiṣẹ́ mo padà wá bá wọn ṣiṣẹ́ so àwọn kan náwó mú mi náà ni. wọ́n náwó gan wọ́n náwó gan mi ni. wọ́n rí ti ẹgbẹ́ tẹ ẹgbẹ́rù. bẹ́ẹ̀ni Ọlọ́run ní fi yín lẹ̀. ẹ já wá wò wọ́n lọ́rùn ò ní funfun títí kó mọ̀ ní dúdú bíntín nínú ìrìn àjò yìí tíátà àti gbogbo ẹ̀ sọ́jọ́ kan wà tó ti pa yín lẹ́kùnrin tẹ̀sán ẹ wo tíátà wèrè wo mi ò jẹ́ ah ah ah bàbá yẹn yà tí ó ta ẹ wá pè ní tí ó. kí ló ṣẹlẹ̀ níjọ́ yìí. ah ó pọ̀. ẹ ṣe àwò. ẹ ìkan nínú ẹ̀ tí mo lè rántí mo ní ọmọ kékeré sí ọwọ́ nígbà tí mo lọ fún iṣẹ́ kan ní Ìkòròdú. Hmm. ibi tí wọ́n ní pé kí n sùn sí pẹ̀lú ọmọ lọ́wọ́ kì í ṣe ibi tí ó tó bójúmu nítorí pé kì í ṣe pé a lórúkọ torí pé ẹ lórúkọ ẹ tí ì lórúkọ. bẹ́ẹ̀ni hmm. so ibi tó ní pé kí n sùn sí pẹ̀lú ọmọ mo sùn bẹ̀ ṣùgbọ́n ohun tó ṣe kàyéfì ni pé òru ni mo ní iṣẹ́ wọ́n padà wá jí mi torí ìta ni mo gbé ọmọ sí ọmọ gan gbóná fẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n torí ìfẹ́ tí mo ní sí iṣẹ́ kò jẹ́ kí n lè hmm. sọ pé mo fẹ́ kúrò mo ń láti lọ ṣiṣẹ́ yẹn bọ́n ṣe pè mí pé à ó ti kàn mí o kí n máa ya iṣẹ́ yẹn ní òru yẹn. ta ni wọ́n ń bá yín gbọ́mọ jàre. ẹ àwọn èèyàn wà káàkiri tí wọ́n lè gbọ́mọ fún tí ó lè báyàn gbé ṣùgbọ́n ní òru yẹn mo tún fẹ́ lo ọmọ yẹn gan ní orí set. Hmm. ṣùgbọ́n. sá fún ilé wọ ọmọ lọ́tọ̀. sáwọn tí ò tiẹ̀ fún yàrá tẹ́ sùn ni ó fún yín. káfí sẹ́ni ká dákẹ́ <laughs> ṣùgbọ́n ní òru ọjọ́ yẹn bí a ṣe ń ya iṣẹ́ yẹn lọ iná bá kú. ó jẹ́ iṣẹ́ ẹ̀ẹ́ local iṣẹ́ bíi traditional kini là epic movie là ń ṣe bí mo ṣe rí àkéèké kan ìyẹn tó ń pè ní scorpion ah. ó tóbi o díẹ̀ ló kù kó tó kinní ká fi ṣe kinní. àkéèké bẹ́ẹ̀ ni ò tí ì rí irú ẹ̀rí ní ayé mi orí ẹni tí wọ́n tẹ́ sílẹ̀ ta sùn sí ta ti ń ṣe eh, iṣẹ́ iná kú mo rò pé jẹnẹrétọ̀ ta lò. inú igbó eh, ni. inú igbó ni jẹnẹrétọ̀ ta lò mo rò pé epo tán wọ́n wá wọ́n wá sáré lọ rọ epo ti wọ́n gbàtàn máa fi tan iná mo kàn ń wo àkéèké yẹn mo lè gbé ọmọ kékeré sí ọwọ́ àbákan àbákan àbákan kọ́ o ọjọ́ tí mo máa kọ́kọ́ rí àkéèké tó tóbi jù láyé mi ní ọjọ́ náà àkéèké yẹn dẹ̀ ń bọ̀ ó ti gbé ìrù ẹ̀ sókè bẹ́ẹ̀ ni ó gbé sókè so bí iná ṣe tàn èmi ò tiẹ̀ tún wá rí mo sì jókòó èèyàn kan ló wá rí tó wá ní kílélẹ̀ kílélẹ̀ kílélẹ̀ wọ́n ṣe yọ kámẹ́rà kúrò lára stand nìyẹn wọ́n wá lo tripod yẹn wọ́n wá fi pa kò tètè kú gan torí pé ó strong. ó strong ni wọ́n ran wa ni. wọ́n ran wa <laughs> ó sì rìn ni. <laughs> kò sáà ṣe é níbi. kò ṣe wá níbi. ẹ wò ó tí ibi bá kù wájú ẹ ní bá àmín tó bá ń bọ̀ lẹ́yìn yín kò ní bá yín àmín mùdùmùdù iṣẹ́ yìí ẹ jẹ jù báyìí lọ àmín àdúgbò ibi tọ́lọ́mọ bá gbé dé àdúgbò ibi tí ń bá yín lọ tó bá tún wá pọ̀ jù báyìí lọ ẹ mọ́ gbàgbé Àtàbàtúbú ẹ wò ó <laughs> àkekèé ayé ò ní ta yín kò ní ta mí kò ní ta gbogbo akọ́dùn <laughs> kò ní ta mí ètò Kájọ Ṣọ́ọ̀ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Ọláyẹmí Kábàárà Àtàbàtúbú the great and very officially mọ̀ ń bọ̀ wọn ti dé. kájọsọ lẹ́tọ̀ yìí o ètò dẹni kájọsọ ah! ẹ kú bẹ́ẹ̀ ṣe máa ń fi ọkàn bá kinní ọ̀hún bọ̀ wọn kò ń dùn mọ́ ẹ̀yin náà sì mú ọgbọ́n kan àmì méjì kọ kẹ ẹ parí o ẹ àlejò mi ẹ mi wojú yín ṣé ẹ láyà. mo láyà. ẹ ní àyà. afọ́jú gan mọ̀ pé mo láyà. Ọlọ́run tí a wà jẹ́ kémi ò bẹ́ẹ̀ ṣé ẹ láyà. mo ní àyà. àzẹ láyà. yes mo ní àyà. abala ń bá láyà làwọn yìí so ẹ̀yin gangan lẹ ní abala ìtòrí ẹ̀ láyà ẹ̀yin lẹ tsọ bẹ́ẹ̀ pẹ́ ẹ̀ láyà abala ìbéèrè àti ìdáhùn rèé tẹ́ẹ̀tì fi ọwọ́ àlàáfíà yín ẹ̀rọ kìíní gbòjògbòjò kẹ mú ìbéèrè kan káwọ́ bí tá a máa gbégbá wọ́n rò wọ́n rò. mo ní láti rò. ẹ ń rò. rírò lọ. ọbẹ̀ gbẹ̀gbẹ̀. àìwọ̀ èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá ẹkì ọba ní mẹ́sàn-án mẹ́wàá bá a ti ń kí ọba bá a ti ń kí kí ọba hmm, nílẹ̀ Yorùbá. ká má parọ́ ná ìwọ̀nba tí mo mọ̀ náà ni màá sọ. Eh, a máa ń pe kábíyèsí o hmm. <laughs> mm-hmm. kábíyèsí o kádé pẹ́ lórí hmm. kí bàtà pẹ́ lẹ́sẹ̀ hmm. kí ìrùkẹ̀rẹ̀ kó dókínì hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí ìrùkẹ̀rẹ̀ bá padà di nídù kí ni ká fi nídù yẹn gangan ṣe. nǹkan ọ̀nà lè fi ṣe. <laughs> tó gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyè lóyè mo ṣe tó torí adé gbogbo ọba alẹ́ yorùbá pátápátá kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó dókínì kí ẹ̀sìn ọba kó jẹ òkú pẹ́ láṣẹ ọlọ́run wa kẹ́ ẹ gbó kẹ́ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ kẹ́ ẹ fọ́ páwó fèrègì jòbe kẹ́ ẹ pẹ́ lórí àpèrè bàbá yín ìkẹtẹlẹ̀ yìí pẹ́pẹ́pẹ́ ó yẹ yín kó má yẹ̀lẹ̀ láṣẹ ọlọ́run ọba mi mo ṣe tó tó gbogbo orí adé o ìwọ̀nba tí wọ́n mọ̀ náà ni wọ́n kì ẹ ti ẹ gbìyànjú ẹlòmíì ọmọ sọ gírámà ń bí ni ẹ mú béèrè gan sí ẹ mú kàn sí ẹ mú kàn sí mílíọ̀nù ara lu ẹ mú kàn sí ẹ mú kàn sí o àyìndí àyìnà. ṣe ara róbóróbó bá. ẹ wọ́n wọ̀ rí eléyìí róbóróbó lẹ mú ńlá ńlá lẹ fẹ́ mú tẹ́lẹ̀ àbí. Hmm. béèrè yìí ká má pààrọ̀ o n tí ọkàn mi lọ́wọ́ kàn mí lẹ́sẹ̀ ni o ká má pààrọ̀ o kọ̀ọ̀kan wá lọ́wọ́ àmọ́ èèyàn fún ayé lẹ́ẹ̀mú ẹ má bínú o ọmọ ọdún mélòó nígbà tí wọ́n já ṣọ́ọ̀bù yín wọlé ọmọ ọdún mélòó ní yín nígbà tí wọ́n já ṣọ́ọ̀bù yín wọlé. O eh, ti yé yín. kì í ṣe ọ̀rọ̀ orí afẹ́fẹ́. àìmí hmm. ah, náà sọ lórí afẹ́fẹ́ inú yàrá kótópó kan la wà yìí eh, èmi àti yín nìkan la wà ń gbé hmm. èmi àti yín nìkan la wà èmi àti yín nìkan àwa méjì <laughs> ẹgbẹ́ mi ò wò yín. ẹ eh, mo ti dàgbà dáadáa kì í ṣe pé mo jẹ́ ọmọ orí ìrìn mo ti dàgbà mo ti bàlágà dáadáa. bàlágà bíi bàlágà dáadáa ah, ah. bí ọmọ ọdún bí ọmọ ọdún. ẹ fi yẹn lẹ̀. pípín iṣẹ́ ń tètè kó ṣọ́ọ̀bù yín lọ ni. Ah, rárá wọn tètè. ọlọ́run wà lọ́wọ́ àwọn dàgbà dáadáa. bí ọgbọ̀n ọdún. ẹ eh, ó kù díẹ̀ ká pín ọgbọ̀n ọdún. báwọn tètè rí kọ́kọ́rọ́ ẹ ó dàbí ó sọ àwọn àbọ̀ èsì òsínà àdúgbò yìí. <laughs> wọ́n wà á ṣọ́ra fún wọn ni. ẹ ṣọ́ra fún wọn ẹ lóògùn ṣọ́ra nù wọn. bẹ́ẹ̀ni. Ah, ah. ọpẹ́ gan-an ó dẹ̀ já mi lára jẹ kílẹ̀ ń wò ẹ mú béèrè kan sí ẹ mú béèrè ẹyọ kan sí pé kílẹ̀ ń gán mi ìbà ìpọ́n ṣọ́ọ̀bù irú ìbéèrè ṣe máa ń yé eyín báyìí. Ah, ẹ̀bẹ́ iná lẹ kọ́ wa. ọ̀rọ̀ <laughs> tí ó kàn àwọn ẹ̀yin tẹ́ kọ ìbéèrè yìí lè ṣe yìí ọlọ́run ṣàánú yín iṣẹ́ tẹ́ ẹran mi mọ̀ ǹjẹ́ o. ẹ ló ṣeré tíátà nìyẹn àbí ṣeré orí ìtàgé nìyẹn tí ọlọ́run bá fún yín lórí ọ̀fẹ́ tẹ́ ẹ di ọ̀gá pátápátá lẹ́nu iṣẹ́ yìí tẹ́ ẹ di apàṣẹ wàá kí ni àtúnṣe àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ mú ṣe kí lẹ kọ́kọ́ máa mú gbọ́ lákọ̀ọ́kọ́ iṣẹ́ pọ̀ a máa kọ́kọ́ mú èyí tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wá ńgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hmm. a máa mú ìmúra tó tàbùkù bá iṣẹ́ yìí a máa kọ́kọ́ yọ west yìí ọ̀tọ̀ a dẹ̀ máa mú àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé bí ọ̀rọ̀ àlùfàṣà tí àwọn èèyàn máa ń sọ. So tó wá jẹ́ àṣà púpọ̀ a máa mú kúrò ní pátápátá a máa reshape gbogbo ẹ̀. a fọ a máa fọ ó máa mọ́ gara. a fọ gidi tí ó mọ yóò mọ. ẹ wo ọlọ́run bá fún yín fọ ẹ ṣáà lọ ṣe tó dáa kẹ́ ẹ fọ ẹ mú bèrè kàn sí hmm. ọlọ́run bá yín lọ. Ah, dá tó nà yín. ilé ìtò nà. Hmm. ọmọ olúwo ni. ọmọ ẹ̀kọ́ méje ní Kwara State ni mí. ẹ kí àwọn aráàlú yín ní èdè abínibí <laughs> yín gangan oh. kẹ́ ẹ sì pa òwe kan ní èdè yín kẹsọ ìtumọ̀ òwe. Oh, ó dàbẹ̀ ni pé ibi tí mo ti máa wá gbé gbági lélẹ̀ torí ah, mi ò gbélé ilẹ̀ ẹ kí wọn ní. mi ò gbọ́ èdè rárá mi ò dẹ̀ gbọ́. ẹ gbédè rárá ìlú rẹ pé ìlú yín. Kwara State ni mo ti wá. ẹ jọ ìlú wo gangan Kwara. ẹ̀kan méje ẹ̀kan méje ní ìlú Kwara ní ìpínlẹ̀ Kwara. kábíyèsí ìlú ẹ̀kan méje mo fi ọlọ́run bá bẹ̀ mo ṣe tó tó rẹ́ adé mo ti kí yín o bóyá àwọn ìjòyè ni mo fẹ́ kẹ́ ẹ pe nọ́mbà mi lẹ́yìn ètò yìí tí n bá ti dárúkọ ibi tẹ́ rí mi bá sọ̀rọ̀ ẹ lọ sórí Facebook mi Àtàbàtúbú Abẹ́rẹ́ Orin ẹ mú nọ́mbà mi bẹ́ẹ̀ pè mí mo fẹ́ kẹ́ ẹ bá mi ọ̀fíṣàlì kẹ́ bá ń pe màmá yìí wá sí ìlú torí wọn ní ọmọ tó bá sọ lẹ́nu wọn ló ṣàkóyàkọ́ ògbóǹtagì ni wọn Ọlọ́run sì ti gbé wọn lọ́wọ́ sókè àmúyangàn ni wọ́n jẹ́ fún gbogbo ìlú Kwara àti ìlú yẹn ẹkọ̀ méje kí wọ́n wá mọ́lé kẹ́ ẹ wá bá ń kọ́ wọn bá a ti ń kíyàn lu wa <laughs> o mo fi ọlọ́run bá gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin lóye lóye tẹ́ ẹjọ́ mọ̀ lù yìí tọ́lọ́run bá mi ti ṣẹ́gi ọ̀la fún ẹ bá mi sọ̀rọ̀ màá mọ̀ bí mo ṣe máa connect yín wọn ẹ ní láti pè wọ́n wá sí ìlú kẹ́ wá mọ̀ etí wo ló ń gbọ̀. olótú kì í ṣe pé mi ò fẹ́ mọlé hmm. a máa ń lọlé lọ ṣe ọdún ṣùgbọ́n ibi tí a bí mi sí táwọn òbí mi ti ń ṣiṣẹ́ tí wọ́n dàgbà sí tí mo hmm. dàgbà sí hmm tá a ṣẹ̀ṣẹ̀ wá wá sí ilẹ̀ Yorùbá hmm, hmm. òun ló fa pé kí n má bàa gbọ́ kí n má gbọ́ ìlú. ibo ni wọ́n bí yín sí ilẹ̀ haúsá. ilẹ̀ haúsá ni. àbí ló ilẹ̀ haúsá. ilẹ̀ haúsá ni mo ẹ̀mí. bẹ́ẹ̀ hmm. púpọ̀ àwọn èèyàn tí ń gbé ìlú gan tó jẹ́ ìlú òyìnbó wọ́n ń kọ́ mọ àwọn lédè àbí tó yẹ pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ni wọ́n fi ń kí àwọn èèyàn. tó bá jẹ́ ní ti kíkí ẹ ṣe lẹ́ẹ̀kún bẹ́ẹ̀ ẹ̀ẹ́kún ẹ bọ́ sí ẹ̀ẹ́kún ni kí kí mo kẹ́ kó kí wọn kẹ́ tó kí wọn kẹ́ wá sọ kẹ́ pòwe kan tí mo sọ fún yín. mi kè gbèdè mi kè gbọ́ èdè lumi, kọ́ni ẹ̀kẹ́ yá mi gbèdè bẹ́ẹ̀ èmi ọmọ olóko olúmọ̀kun gbàdá nínú àlàyé gẹ́gẹ́rẹ́ yẹn ní ọmọ abikókò àlàgẹ́ngẹ́ ọmọ kó finú ṣe kéfò ń ṣe ọtẹni ojú tún pàná jàre èmi ọmọ iléeṣẹ́ àgbàdùbọ̀ mọ́ràn ọmọ iléeṣẹ́ àgbàdàmọ́ yòókó ẹ wo tí ló bá ń bì mí tí ló bá ń bì mí má fi jèsà ṣe wàásù má fi jèsà kọ́ ni kí ni fọlọ́hún pé àníkẹ́ kọ́ èdè ìlú yín ẹ ẹ mọ èdè ìlú yín ìsàwọ̀ àdẹ́ntìtì òun gángan ní ìdánimọ̀ wa. mo gbọ́ èdè ìlú mi ṣùgbọ́n kì í ṣe pé mi ò gbọ́ tán bá ń sọ àti sọ síta pé kí n sọ yẹn náà ni kí n á máa kọ ọ̀rọ̀ yín tí wàá fẹ́ sunu pátápátá mo ti ránṣẹ́ sí kábíyèsí wọ́n ránṣẹ́ pé yìí lọ́sẹ̀ máa fún yín lórí ọ̀dọ̀ àbíyá lónìí ọyọ <laughs> mú bèrè kan sí ká tó kúrò mi ẹ mú bèrè ẹyọ kan sí. Ah. àìnà òró sùn àìnà òró sùn. gbogbo ohun tí wọ́n ti wàá kọ síbi gan báyìí kọ́nù àwọn àwọn èyí ah, eh, àwọn ìbéèrè ẹ̀yin tẹ́ ọkọ̀ béèrè yìí ọlọ́run nọ́mbà lé yín o bọ̀dà kọ́dírì mò ń pariwo <laughs> ẹ wojú mi wò. ẹ gbọ́dọ̀ ṣẹ́jú láàrin ìṣẹ́jú kan ẹ ṣẹ́jú pàkópàkó tẹ́ ẹ̀ fi fa <laughs> mò ń wò mò ń wò náà ojú yín ẹsẹ ẹsẹ ẹsẹ ẹ mọ̀ òwe kankan àbí mi ìfẹ́ waste time ara mi ni o pẹ̀lú ọ̀rọ̀ olówó èdè yìí hmm. ẹ sì mọ̀ pé iṣẹ́ tẹ́ ní tẹ́ ń ṣe ó ní ṣe pẹ̀lú ìjìnlẹ̀ Yorùbá ẹ̀sìn lẹ́ẹ̀mọ̀ òwe òwe sì ni tí ẹ mú ṣé ká pa àbí kí ẹ jẹ́ ń sanú kí n fún yín mi tí ó dà pé wọ́n ṣe bá mi nà mọ́ mi ẹ parí ẹ̀. kò dé inú ọlọ́mọ. ẹ káàbọ̀ ẹ jẹ́ ẹ mi bẹ́ẹ̀ mi nà mi kò dé inú ọlọ́mọ ṣé ti bá pè yín jọ mi ṣe máa wá bí. tayọ̀tayọ̀ ni màá fi sáré débi. tayọ̀ tayọ̀ ni màá fi débi. ẹ pàtẹ́wọ́ fátọ́kùn ètò yìí ẹ wọ́n fẹ́ ṣe pàtẹ́wọ́ fún mi ẹ wọ́n fẹ́ ṣe pàtẹ́wọ́ fún mi ẹ palára. ìyẹn dà ṣe ní káàṣù mẹ́ẹ̀. gbogbo alájọ mọ̀ pé kò sí káàṣì ní. ọgbẹ àwọn parọ káàṣì ní nítorí àtẹwọn kẹkẹ kọmáàtì ẹsùn owó kẹ fún mi káàṣì ní kí n lọ kó fún ìyàwó yìí àbú. <laughs> tí àwọn èèyàn bá fẹ́ mọ̀ yín sí bẹ́ẹ̀ ṣe wà yìí tó kàn wọ́n pé ah ọláì bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tẹ̀yìn tọ̀ yàyà ah àwọn ilé ìmúra wọn dá àwọn ilé òní wọn ṣe pé lórí Instagram wọn ni wọn jàjà rẹ̀ káàkiri ẹ jẹ́ kí n bá ẹ mọ̀ mọ̀ fẹ́ mọ̀ wọn àwọn tá a lè fi ṣe mẹ́ńtọ̀ rẹ̀ kí lórúkọ yín lórí Instagram lórúkọ yín lórí Facebook lórí Facebook Àìná Grace Títílọpẹ́ Ọ̀jẹ̀gẹ̀lẹ̀. ẹ ẹ ra pé Àìná Àìná Grace Títílọpẹ́ Ọ̀jẹ̀gẹ̀lẹ̀ Ọ̀jẹ̀gẹ̀lẹ̀ lórí Instagram ńkọ́. Àìná Grace Ọ̀jẹ̀gẹ̀lẹ̀. Àìná Grace Ọ̀jẹ̀gẹ̀lẹ̀ ṣé wà lórí TikTok. yes. ẹ wà ń bẹ́ẹ̀ àyìn náà ń jó kí lórúkọ yín bẹ ẹ̀kọ́ akọ̀ máa ń kàn freestyle grace. grace náà grace náà orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run kò ní ká kúrò lórí gbogbo wa pátápátá oníyanṣẹ́ ọlọ́fẹ́ ṣe gbogbo ẹ̀yìn tá kó ti alẹ́ yìí jẹ ẹ máa kẹ́dẹ̀ ṣeun ọ̀rọ̀ mi ò ní sú yín mo ń sọ fún yín ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá ẹ̀yin oníléeṣẹ́ kéékèèké àtàbàtúbù ah bọ̀bọ̀bọ̀ ẹnu ẹ dùn à ń gbádùn ẹ sọ́dáṣọ tó wọ̀ lónìí ó fi ti ẹ ẹ mo ń fi tèmi ràn yín lọ ẹ̀yin náà fi tiyín gbé tèmi lárugẹ ẹ wá ṣonígbọ̀wọ́ ètò yìí ẹ ṣonígbọ̀wọ́ abala yìí ẹ kó ẹ̀bùn wá lọ́lọ́kan ọ̀jọ̀kan tí mo fún àwọn àlejò mi tí mi fẹ́ ká máa sanwó lọ lé ẹ ti ń bá mi ṣe láwọn ètò kan láwọn ìgbà kan rí ẹ padà wá àtẹ̀yìn tuntun náà ẹ jẹ́ àjọ ṣe ibẹ̀ lèmi náà ti jẹun ẹ ṣàánú mi torí ọ̀lẹ́ àní <laughs> sunkún agbára ọlọ́run àgbára wa sọ̀tún ọláyínká bá sorúkọ mi ẹ bá ń parí lórí facebook tèmi ọláyínká bá tó ti kún ṣùgbọ́n ẹ ṣe lè láìkẹ́ kẹ́ tẹ̀lé mi àtàbàtúbú abẹ́rẹ́ orin lórí facebook page mi àtàbàtúbú ẹ láìkẹ́ báyìí báyìí ẹ dà gírìkẹ́rọ́ kẹ̀tí kẹ̀tí kẹ̀tí kẹ̀tí nọ́mbà wa mẹ́ tẹ́ máa pẹ̀ tẹ́ máa fi bá mi sọ̀rọ̀ ó ní nǹkan kan tẹ́ kí n fi kún ètò yìí ó ní àlejò kan tẹ́ fẹ́ kí kò mi lè gbá bí bó jẹ́ president nàìjíríà máa gbé wọn wá ẹni tẹ́ fẹ́ kí n gbé wá ẹ bá mi sọ kí ni àwọn kan tẹ́ fẹ́ ká tún kún kó lè dáa nítorí pé wọ́n ní ọgbọ́n ẹnìkan ò jọ gírí ìmọ̀ ẹnìkan ò jọ bọ̀rọ̀ ọ̀pọ̀ ẹsẹ̀ ní yẹ̀nà adánìkan pẹ̀lú ní báyẹ̀ lájọṣepọ̀ torí pé kò fi lọ yan ní ẹ̀yìn tá a bá jọ rò tá a jọ sọ ìdí rẹ̀ gangan tẹ́tò yóò fi máa jẹ́ kájọ sọ lọ ẹ bá mi sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ lórí ètò yìí gbogbo ẹ̀kọ́ apátá la máa ṣe fún yín kọ́ tán síbí o títí dìgbà tí ẹ̀kẹ́dẹ̀ máa kẹ̀dẹ̀ tún rí mi tẹ́ ẹ̀kẹ́dẹ̀ máa kẹ̀dẹ̀ rí mi tẹ́ ẹ máa rí mi ẹ má gbàgbé àtàbàtúbú ni lórí instagram àti àbíyàtú èyí obu àtàbàtúbú tiktok yẹn náà àtàbàtúbú ni ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀ oorun tó fẹ́ sùn lálẹ́ yìí ò ní tójú oorun lójú òkú ò ní ti pọ̀ àládépọ̀ àìsàn wọn à ní gbé ẹdí gbàdìgbàdìgbà ó dọ́sítù lájú tó máa lajú ò ní lajú sí mọ́ṣúárì ayọ̀ àti fọkànbalẹ̀ la fi ń yára wa báyìí ayọ̀ náà láti fi pàdé ẹ wo àtàbàtúbú lẹ́ẹ̀ máa rí ẹ̀yin màmá bá láṣẹ ọlọ́run ó ní wèrè lọ́yà dára mò lọ sí ẹ̀gbọ́n òkú nínú ìwé gíga. èmi náà fẹ́ lọ sùn kí n lọ sùn sílé fọ̀kà títí dìgbà tá ti ra ire oorun ti wà lójú yìí. ìyá mo fẹ́ lọ sùn ẹ̀yin máa lọ ilé ìtọ́jọ́ tí bye bye. <laughs>